ta ló mọ̀ mi ọ̀rọ̀ ìpín wọn wà o ó mà ṣe. it's omega. kí ló fa kìlọ̀ ta ló ṣe kìlọ̀ ṣó yẹ kẹ́ẹ̀dá wáyé wá bọ́gùn ni ohun ìdójútì kò ní jẹ́ tiwa o. ayé tá a wà yíyá gbìyànjú wáyé tó máa wá san ni màlára yé wa ìṣòro olúkálùkù wọ́tọ̀ọ̀tọ̀ ni kórú mi máa jẹ́ rí ìṣòro. ohun ìdójútì kò ní jẹ́ tiwa owó wa mí ni ẹ ṣe. kí ló fa kìlọ̀ ta ló ṣe kìlọ̀ tó yẹ kẹ̀dá wáyé wá bọ̀gùn ni. ohun ìdójútì kò ní jẹ́ tiwa owó irú èyí irú èyí mi fẹ́. mi ò fẹ́ kọ́lọ́bí lọ́mọ yìí ta ló mọ̀ o ibi ọ̀rọ̀ gbé wọn wá kó yé mi eléyìí máa ka ara lága jù àìsàn tí ó ń gbógun kò ní jẹ́ tiwa o. kí ló fà kìlọ̀ ta ló ṣe kìlọ̀ ṣó yẹ wáyé wá gbógun ni. ohun ìdójútì kò ní jẹ́ tiwa o. ìwé yìí ò dá mi yóò fẹ́. kò má dá kò má dá tán bá ń ṣe kìlọ̀ kàrà kó má padà wá dùn ni ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ ẹ wá wo bí ọ̀rọ̀ mọ̀ pé wọ́n ń wá aṣókun tó gùn gùn gùn ibì kan ló ń ti gùn wá ọ́. Ẹkúndayọ̀. đều Đây này guarda come copini, oggi sai lo rapido. àwọn àníbẹ̀ gẹ̀ẹ́tì àwọn oògùn kan tó máa lò àwọn ọlọ́kadà. dìde dìde. ṣé mo dúpẹ́ thank you so much. A ń dúpẹ́ rẹ̀ ni Tẹ́kúndayọ̀ níbo níbi tó ń gbé gangan gangan. ilé mi jìnnà gan-an kò dẹ̀ tún ní address but tó bá fẹ́ mọ̀ bẹ̀ you can follow me. Tẹ́kúndayọ̀ báwo ni ilé ẹ ṣe jìnnà síbi tá a wà yìí sí. ó jìnnà síbi báyìí gan. ó jìnnà gan. kí ni ìṣe ẹ. báwo ni mo ti ṣàkíyèsí o ò dárayá o kàn ń kárí sọ kárí ló ló ṣẹlẹ̀. àti ibi tí kò yẹ kí iyọ̀ ti bá ṣe sí gbogbo bèlè ó ti ń ṣe sí màmí ṣé kò tó ń rìn ní. o kò wá wá wá wọ́n tún wá jẹ́ kí yẹn tún dá àìsàn míì sí ẹ lára o èmi mọ̀ pé ìtàn wo lọ́wọ́ yìí ọlọ́run máa fún wa wò ó máa gbádùn jẹ́ kó máa ṣe yẹ̀yẹ́ ara wọn nítorí pé a ò bí kíní ìmọ̀ ẹ̀ àlejò dẹ̀ láìsàn lágọ̀ọ́ ara nígbà tó nílé bá fẹ́ lọlé òun máa jáde ohun tó bá dẹ̀ wọ́n ṣó wá rí ẹnu tó rí àdá ohun tó bá wù ló lè fi ṣán àdá lẹ́nu wọn wọ́n fi ṣọ́kù tó wù wọ́n ni ọkọ mi ní tí ẹ fẹ́ kó rí o rárá tó ti gbọ́. ní sùúrù farabalẹ̀ ní sùúrù náà ní sùúrù farabalẹ̀ calm down mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. wo ọ̀rọ̀ ìyẹn yàtọ̀ sí irun oríyàn má ṣe jẹ́ mú kọ́kọ́ tú sí kí ọkọ̀ mi balẹ̀. so ní sùúrù. a kì í kí n ní sùúrù ṣàdúró farabalẹ̀. Ah! mo ti gbọ́. ẹ máa mọ ìgbà reaction èyí máa jẹ sọ fọ ẹnì padà bìtà yẹn máa sọ fọ action bìtà action bìtà ẹnì jẹ́ kó a kọ́ni mi ti dìde ó ti dúró náà mo sọ fọ kí múlẹ̀ ó sọ fọ rárá so nígbà yẹn bá bọ́ kó bá sọ̀kalẹ̀ bí ti sọ fọ onìyàn gé ọ̀gẹ̀dẹ̀ jẹ. calm down mú lọ́rọ̀. mo ti gbọ́ sórí um, gẹ́ ẹkún yẹn mo rò pé kájọ máa sùn. kíde kó máa sọ̀rọ̀ ẹkún sọ̀rọ̀ ẹkún rà wá sọ níbi ní wọ́n máa sọ̀rọ̀ ẹkún ẹkún ẹkún kídọ̀ kíkọ̀ mi tó ń ti ẹkún dayọ̀ jẹ́ kí n ṣe rùn má ṣe kí mẹ́nu kúrò. o mọ̀ pé bí mi ṣe ń san owó yẹn tí mò ń da sanwó ó ní mi lára san máa ẹ́ tèmi àti ẹ̀ bá jọ ń sùn àjọ máa pówó san. Ah, wo jẹ́ nítorí ọkùnrin irun ẹ̀bà yẹ màá jẹ́ kó yẹ sori sọ fọ gẹ́ẹ̀lì ẹkún dayọ̀ ìlú ọ̀hún sọfọ ọ̀fẹ́ máa sùn tìyẹn fẹ́jọ́ máa pín owó sọ náà tún náà sùn yẹn irọ́ ọ̀hún àwọn èlé sùn tìyẹ ẹkún dayọ̀ ẹkún dayọ̀ sọfọ ọ̀fẹ́ sùn tìyẹn ṣé o mọ̀ sọfọ o ní ẹ̀wàràpá ó ní warapa kó o ti sùn tu ẹkún dáyọ̀ náà àdìsọ́fọ̀ nóoru àṣẹ gbúrúrúrúrú akọ rẹ tiẹ̀ sọ́dọ̀ rẹ wẹ́ẹ̀ni lè ṣe kínní mí ni má jẹ́ lẹ́fù ọ̀dọ̀ rẹ mọ́ mo yí tó àti bọ́ sẹ́nu ara o ti ní warapa rẹ yẹn kó rẹ ti ní warapa mí lè nílé sùn mọ́ ẹ. bọ̀ ṣé warapa yẹn máa ń ràn ọ́. ẹ warapa mìíràn o warapa mìíràn o aláǹgbá wa o akọ láǹgbá wa òbí láǹgbá òmìíràn o jọ má lẹ sùtì o má lẹ sùtì lẹ́yìn mi ń sọ oyé mi o. ok bọ wá gbọ́ ọ èyí tó fẹ́ ṣe ń sìn for good one week mi ò ní sanwó kankan. ọ oh, màá tún gbọ́ bó ń ṣe tún pàṣẹ sẹ́yìn even for good one week ẹlẹ́mi lè jẹ́ sọ́fọ̀ for good one month wẹ́ẹ̀ ní sanwó. kí mi tún sọ́fọ̀ o ti yà ah. kí wọ́n ti mú lẹ́bùlẹ̀ kí mi tún wá sí pé ìpín ìpín kí wọ́n ṣáà ti máa mú dé nílẹ̀ kí ibi náà máa correct sọ̀dọ̀ rẹ̀ ah, ó yà túrù ó yà gbọ̀gbọ̀ra ṣé forty two òun lò àbí forty three. mo sọ fọ two life story gbọgbọ òun ò nǹkan tẹ̀ ń ṣe lórí fóònù látẹ̀ ẹ kàn tẹ fóònù mọ́wọ́ látẹ̀ nǹkan ni. ń <laughs> bọ̀ òkè ah, ẹ̀rù ti bà mí ni pátí tá à ń lọ mo rò bóyá sọ fún pé ọ̀la ni mo ṣẹ̀ṣẹ̀ wáyà rẹ̀ láti pọ́n ti twenty third ló ń sọ that's um, next week two weeks time ṣá. sista mi ò lérò bọ́ ti paṣọ yẹn wa o mi ò tiẹ̀ rí fi ojú mi rí rárá báyìí. tó bá jẹ́ pé títa aṣọ yìí ni ṣe problem àmú wọn bí ṣe máa gbà ṣáà ti ń rán àbí ìyẹn ò ṣe problem ah, ah, ò fún ni pati náà ni wọ́n ti fi pati ṣe ẹ́. ẹ wò mí ò lè wait torí pé pati yẹn ó máa loud gan bí ṣe ń gbọ́ o bí ṣe ń gbọ́ kiri nígboro ṣẹ́ẹ́dì aṣọ tí mo fẹ́ rán style tí mo fẹ́ rán báyìí mo fẹ́ kí n wọ ọbẹ̀ báyìí gbogbo tí màá rán wọn aṣáájú mi kí wọ́n wọ ọbẹ̀ báyìí kí n ṣàprapra wọlé báyìí ni. jọbọlá tí wọn bá ṣàprapra débẹ̀ báwo ló ṣe fẹ́ yẹ kí èmi ṣáde rẹ̀. ẹ̀yin náà máa ṣàprapẹ̀ ti ṣàpapọ̀ rẹ̀ dì. ọgbà òkè èmi tẹ̀lé èèyàn kan tí mo fẹ́ gbé fún ọ lọ́jọ́. yéè ẹ jọ ṣé bílíọ̀nìà ni. torí pàtí yẹn kò ṣe àwọn èrò ló ń bọ̀ ń bẹ̀ o àwọn èèyàn àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jẹ́ pé tó bá rí wọn báyìí wọ́n á sọ pé ẹ weekend bolo ti yìí. yéè fẹ́ gbọ́ láti abroad ni mò ń sọ fún ẹ mm-hmm. wọ́n ń bọ̀ tó bá ń gbọ́ Táíwò Balógun nílùú London ọmọ mi ń bọ̀ mo kú o tó bá gbọ́ yọ̀ something. Ah ọmọ mi ń bọ̀ ah. tó bá wá gbọ́ àzẹ́ heart wálé ọmọ mi ó tún ń bọ̀ tó bá wá ń gbọ́ honourable kẹ́hìndé bankole oh my gosh. àìṣe ah, àti mi. pákéjì tó fọ. ẹ jẹ́rìí mi. tó wá ní èèyàn kan ah oh my god. Yeah. Pardon? Yeah. yeah. Eh, mo fẹ́ de yọ síbẹ̀ níbẹ̀ káwọn fẹ́ tó gbé ní ẹsẹ̀ kan tó yẹn fún bẹ́ẹ̀. ayé máa bẹ́ ta. ẹ má pẹ́. ayé ni kẹ́ má pẹ́ bí máa ṣáájú yín dé. ayé ah, káwé tó bá kọ́ dé wọn. èmi sì máa dáná so máa ṣáájú yín really yes all right darling. <laughs> all right darling. kẹ́tẹ́kẹ́. Please, if you kó ẹ rí omi ẹ bù wá o ti o ti o ti ń balẹ̀ o ti ń balẹ̀ o ti ń balẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwé mi ṣe gbà kọ̀kọ́. mo ṣe máa ń ṣeré yẹn wíìnì kù nágbára ọlọ ọmọ ọwọ́ ń kò lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ yẹn ń kò jù lójú ẹsẹ̀ ẹ ara rẹ̀ ti ń balẹ̀ pẹ̀lẹ́ mo ṣe ń rí yẹn olóṣèlú mẹ́ta oníṣẹ́ ọdún mẹ́wàá oníṣẹ́ ọdún mẹ́jọ wẹ́ẹ̀nì kú. àmì o àmì kọ́nà bá wa ṣàánú. iye rẹ̀ kú wọ́n máa sọ fọ irọ́ irọ́ irọ́ ẹ wò á lè súnmọ́ àwọn máa fi ẹ mọ́ agbára ọlọ́run àdàgbà. a sà yẹ sà ẹ káwọ̀ sà yẹ sà ẹ káwọ̀ sà. ẹ kọjọ mẹ́ta sà. what's going on àìsàn kúnra àti yanjú ẹ ẹ jẹ́ kí n bí ẹ sà mò ń bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ mò ń wá àwọn èèyàn lọ rẹ̀ báyìí mò ń bèrè lọ́wọ́ sọ pé kí n jẹ́ kó rí mi. ṣé mo sọ fọ ìyàtọ̀ wà láàrin jọlọfù Ghana àti jọlọfù di Nàìjíríà nínú ìṣẹ̀lẹ̀ tọ́dọ̀ tọ́dọ̀ rẹ̀ èṣe kiri fi ata sí wọ́tàmẹlọ̀n òǹkó náà kíkọ ní ẹ̀wà gbé ní inú kò bẹ́ẹ̀ sì ń bì nínú ìṣe ní ìbọn tààrà ẹ̀ ti ya ẹ̀ máa bọ́ ẹ̀jẹ̀ kí n rí ẹ̀ sà. Ah, ah, inú etí ń ju. ẹ má bínú jọ gbogbo àwọn tí wọ́n dúró yìí wọ́n tàdé ẹ̀ṣọ́ rẹ̀ ni wọ́n ni. bíbá ilá ń gbé sá ọ láńlọ́ọ̀dù wa rèé ó dẹ̀ ń gba five five hundred lọ́wọ́ wa. ọ̀ọ́ni ah, láńlọ́ọ̀dù ah. wa. àwọn ni youngest láńlọ́ọ̀dù wa dáàdì. Ah, ṣé bó ṣàánú wa ni. oríyàn kan ọ̀fẹ́ ni ó ṣàǹsán owó. ẹ̀yin èjì ò sọ̀rọ̀. ẹ káàbọ̀ sá nínú iṣẹ́ lẹ́nu gbọ́ngàn sọ ẹ má jẹ́ kí n láàdù rẹ̀ sá. torí sọ fún àwọn ìwà ìtìǹbarẹ̀ ní láàdù. ó excuse sir epilepsy ló ṣe sá. ìgbà tí ògbó yìnbó. ẹ̀hẹ́n epilepsy epilepsy olóyìnbó lè sọ fún ẹlẹ́pì. tẹ bá dẹ̀ wo àti rọmílẹ̀ lórí mm. and she's getting better now mm. she's fine ta. wọ́n ní òǹgbò lọ́wọ́ àwọn ni. yes i mean small landlord wọn landlord abẹ́ mi. ìgbà mi tí ìbá tiẹ̀ lówó èmi máa ra polo fún un mm. polo ọrùn èmi gan mo ra fún. rárá wọn náà ṣe jìnnà wọ ọjọ́ two fifty five hundred. kọjá síbi náà. ah ah sir yéé ah yé ohun tí mò ń bè lọ́wọ́ ẹ ni pé ṣé èmi ni láńlọ́ọ̀dù bí àbí ìwọ. ọ̀rọ̀ mi balẹ̀ eléré wọn bá ti parí ọlọ́run rẹ̀ nẹ̀ nǹkan tí completed bid wọn bá parí ọlọ́run rẹ̀ sì nẹ̀. ọlọ́run ló ní bẹ́ẹ̀ ni sà. èmi mo fẹ́ sí pípé kí o máa ṣọ́ bí àbí. bẹ́ẹ̀ ni sà èmi ni súnmọ́ ọ̀la. mo lè decide láti lé ẹ pé kó má sin bẹ́ẹ̀ mọ́ kẹ́lẹ́ mi máa bọ̀ bí. Ah! dádì dádì ẹ káàsán sà o ẹ ra sà ẹ kújọ́ mẹ́ta sà ẹ káàbọ̀ dádì. rárá ah, Ah. àwọn ọmọdé ní òun gba owó lọ́wọ́ àwọn ni. ó mà ti ṣàánú wa. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ìgbà mi rẹ̀ five hundred ìgbà mi two fifty ìgbà mi rẹ̀ ẹlòmí lè sọ fún òun nẹ owó kí n wọn ò máa mú ẹ̀yìn lẹ̀ máa kó òun máa jẹ́ kó sùn. ok o tún ṣe yẹn náà. ẹ nígbà mi rẹ̀ ara wọn máa mú fún. ọlọ́run máa jẹ ká ìlà bro tí èèyàn bá wá ṣe bẹ́ẹ̀ tó dákẹ́ sínú ilé ìdáná máa mú. Ah. wọ́n ń gbọ́ sọ fún ọ rọ́bù ń berí wọ́n rọ́bù ń berí wọ́n lè rọ́bù Sherry is a nice person o yes àtẹ̀yí tó ń béèrè lọ́wọ́ àtẹ̀yí tó ń mm, béèrè lọ́wọ́ lẹ́jọ́ tó máa rò mm, but he is nice and he has been nice to us ní bàyìísá. Mm. àbọ̀ ọgbà lọ́rọ̀ tiẹ̀ um, irú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n kì sọ bẹ́ẹ̀ you understand nítorí pé àánú ló fi ṣe ló ṣe fún yín. bẹ́ẹ̀ni mi ń gbóòórùn ọ̀rẹ́ ó máa ń mẹyìn lẹmi. Ah. jọ o my dear kí lórúkọ tiẹ̀. <laughs> Eh, Ẹ̀kúndayọ̀ rò ń pè mo ṣe kọ́kọ́ dé. Ah, ah! ẹyin náà bí lọ́rọ̀ ni. Ẹ̀kúndayọ̀ ló ń jẹ́ àwọn pẹ́rẹ́ǹtì ń kọ́. they are fine sir. wọn mọ̀ pé orúkọ báyẹn ṣe é wọ́n lè gbé sílẹ̀ what happened. it's a long story sir. bó ṣe sọ náà dé ní long story. Mm. ẹja kí ló ṣe yín. original landlord àwa ń bí o ọ̀rẹ́ wa ni ọlọ́run àkùnkùn yọ ẹ́. ẹjọ́ àtẹ̀yìntàn bèrè àtẹ̀yìntàn bèrè ló máa máa tó. ọlọ́run àyù àmọ́ bóyá ọbí ṣe ń sìn bóyá onídàlá lọ́dọ̀ wọn bí o. ẹ̀jẹ̀ tó jẹ́ kẹ́rì aláìsàn. àtẹni rẹ̀ sọ two fifty àtẹni rẹ̀ sọ five hundred ẹ má máa kúrọ ẹ ń gbé nájà ẹ ń gbé nẹ́kí èrè ìjọsọfọ inú mọ́tò rẹ̀ tí mi dírẹ́sì ìjọsọfọ aṣèwìn rẹ̀ ti tu ẹ ìjọsọfọ pátárò bèrè níjẹta. èmi kọ́ kí sọfọ kí n lamu kọ́ndọ́m kí sọfọ kí n dà náà kí mẹ́rin lẹ̀. tẹ́nu kò gbẹ́nu òṣìwèrè dákẹ́. mo ń gbé lẹ́kì mo ń gbé lánàá. ẹ̀yin náà pé tó yín pọ̀.

kékeré jẹ sọfọ odidọrọ kí n kò kàn sọ̀rọ̀ sọfọ kún ẹ máa ṣe ṣe ní in times of environmental ṣé wọ́n mọ̀ sọfọ environmental ohun rèé jẹ́ sanitation dán kọ́ níyàn ṣe environmental bó yẹn ṣe máa máa rí sọfọ mosquito ń jẹ wá àní cholera. kọ́lẹ́rà ṣẹlẹ̀ jọ kí ìdìpín ẹ̀ ṣiṣẹ́. wà á láyé ó ṣàmọ bóyá ń lọ ó mọ̀ pé hairstylist lèmi bá bà ní irun ni mo ń gé mo dẹ̀ ṣe wà ọwọ́ tí mo fi ń di clipper àti pọ́wọ́ mi fẹ́lẹ́ gan tí má ní kí fi di cutlass kí n fi máa di àdámù tí má padà di clipper mo lè bomi lọ́wọ́ náà hmm. ó ṣáà mọ̀ náà ó láwọn nǹkan tí kò tó yẹ kí n tún máa ṣe hmm. as fine boy concern kò yí ẹ bébí mi. ooo oh, bébí ṣùgbọ́n ìwọ náà mọ̀ láti ilẹ̀ pé hairdresser lè mi èmi dẹ̀ ṣe wà ọwọ́ máa ń dùn mí wọ́n máa fọ sí irun náà tó máa ti sí irun gbọ́ máa jẹrà náà ṣé kí wọ́n máa lọ ọwọ́ mi kí wọ́n máa fi roko inú ilé roko. ṣẹ̀rí àyẹ̀ méjèèjì ààbò àbá ó ràn ọ̀rọ̀ wọn ẹ̀dùn sẹ́gbà. ó ṣáà mọ̀ pé ibì kan làtijọ́ ń ṣiṣẹ́ hmm. so òṣèré nìyẹn ṣé èmi nìkan kọ́ ni mo wà nílé kò lè jẹ́ nìkan ni mo máa ma ṣe environmental all the time káwọn tó kù náà ṣe nǹkan kan náà. ìwọ nìkan lójoojúmọ́ ló mọ máa clean níjọ kí ẹ bá wa náà tó ko ṣé ojúṣe ọ̀rọ̀ kejì sọ̀rọ̀ ẹ̀ ń rugi náà kó dán. ọ̀gbẹ́ni wa mi ò lè ṣiṣẹ́ kọ̀ọ̀kan sí lọ́ńdọ́ ni èmi ò lè sinmi nínú ọkọ̀ ọ̀rọ̀ ayé ìnà kò káyé wákọ̀ mi ṣe jàre. ó ti sú ẹ ní ẹ sọ fún ẹ wá náà tó ko kẹ́ ẹ mú eyelashes kẹ́ ẹ ṣe yẹn ibi tó lógbò mẹ ah wo wọ má ṣiṣẹ́ o ìwọ dúró tọ̀dọ̀ má ṣiṣẹ́ kàn gbé pèkù wa ìjòkó kó jókòó má ṣiṣẹ́ ẹjọ́ ìwọ kó máa ṣe kó máa mọ́nítọ̀ wọn kó tó kó la ṣiṣẹ́ náà gbẹ ló máa ṣe ìwọ̀n bàtà rẹ̀ rò mọ́ máa pọ̀ àhẹ́jọ ẹ̀ àrò mẹ́ta kíde kan ṣiṣẹ́ o torí mo gbọ́ sọ́fọ̀ yẹn pé òun níjẹta ní alẹ́ junction kíde kan ṣiṣẹ́ o. mo mọ̀ pé mi ò kì í ṣèyàn bẹ́ẹ̀ but ọ̀rẹ́ mi ìtí mo ń gbámú lálẹ́ àná àbókí ni ó ṣan yẹn dẹ̀ ó kàn bẹ̀ gan ó jẹ́ kó rẹ̀ mí ó gorí kìrìkì ara mi. wọ́n da kan ní wọn ṣoṣoro àìkàn ní ẹ̀mọ́ àwọn máa gún dédé fúrọ́ máa gún dédé wájú ẹ̀mí sọ̀rọ̀ àbòkí jọ second madam ní alẹ́ avenue. mi mi nílé iṣẹ́ ni tènù eré yìí tí mo ṣe mọ́jú léni ó yàtọ̀ sí tàtẹ̀yìnwá gbára ló ń ro mí. ẹjọ́ yìí gan ẹ̀jẹ̀ ló ń lò ní. Ah, ọjà ti bọ́ọ̀sì ẹ wo codeine diet. ẹ jọ àǹtí gíga a kò ní sọ̀rọ̀ síwájú náà ẹ má sọ fún ẹ mẹ́rù lẹ̀ mẹ́rù lẹ̀ kíde káyọ̀ ṣiṣẹ́ o. Ah, àjàlá tán náà àbẹ́yìn náà kọ. gẹ́gẹ́ ní sáhùn ọ̀dẹ̀ dídẹ nínú má fi sọ̀rọ̀ àjàlá ta iná wọ́n ní mọ́ obìnrin àjàlá lọ kó tá kó ṣe tán kó rí mi má mọ ibi rà má mọ níbẹ̀. ẹ ti tẹ́ ní o ọ ayíla ṣì tù ọmọ gbọ́ mọ́lẹ̀ lè kọ́ mọ́ sọ fún àwọn ọ̀fẹ́ wá ṣe ìjà ní. wọ́n ti sọ òǹbà iṣẹ́ ìtọ́kẹ̀rí wọnú yàrá. ó ti ń bẹ́ ó ti ń kọjá ààyè o má fọ fún bébì mi o ẹkún dayọ̀ níbo ló lọ tí mo wá ẹ wá ẹ wá ẹ tó dẹ ń dà mí láàmú tó ṣojú bí ẹni pé láǹdòrò ẹ kí ni mo ṣe fún ẹ náà kí lẹ̀jẹ̀ mi tó fi rò pé ohun tó yẹ kékeré tó fi dìsáàfù ohun tó ṣe yìí mi ò lè sùn mi ò lè wo níbo ló lọ. Mami. Eh? Ṣé máa lè mọ gbogbo ẹ ni? Oh, babe, is everything alright? Bàbá ò ní wo bíbá ìṣe wa look so unkept by. Ah, bíbá yóò dọ̀tí na unkept bá o. Everywhere is looking untidy, very unusual. Orí ni wọn náà rí bílẹ̀ ṣe rí. Oh. Even the bathroom and the bathtub, everywhere is as if ó wà messed up kind of me, wà comfortable bí mo ṣe rí yẹn or oh, about the bathtub oh, what happen is Akim, me ma wọlé tó tẹ̀ cook kó these days ó kàn máa lọ tó máa dé báyìí àti mọ tí yóò èdè ìtẹ̀ wà worst tó bá tó máa délé báyìí ó kàn bì sí gbogbo lẹ̀ gbogbo yàrá kan ń da yàrá lórí ìgbà tí ṣé nǹkan mi wà lára ọmọ yìí ni Akeem ni o gbogbo yìí ṣe nílé but don't worry máa dín pẹ̀lú ẹ̀ fúnra mi. you know pé tí nǹkan bá ti rí báyìí mi kì í wà very much comfortable bóyá kó wá bá mi tidy everywhere up otherwise bacteria máa mú mi dẹ̀ mọ̀ pé I spend a lot on my skin. Jo, bá mi tètè wá bó ṣe máa tidy everywhere Oh, please and don't forget the mop torí bathroom yẹn kò wá okay mo ṣe rí yẹn. Uh, it's not like that bathroom torí uh, ìgbà tí ó mess everywhere up mo ní láti clean up fún so òun ló jẹ́ kó mi ẹ̀ dá baby you know I don't want wahala for you don't worry I'll do the cleaning just give me one minute I'll, I'll get back to you now. jọ tètè kọ sí nílé jókòó pẹ̀lú bíbí bàṣẹ rí. mo pè mí mo wù àtẹ́sí náà I know What happened? Gbogbo nǹkan tẹ́ ń sọ mi pátápátá ni I'm trying to cover you. I put sí i lọ́wọ́ yẹn tí wọ́n ti pẹ́ everywhere messed up. Ó jẹ́ pé nǹkan tó ṣe wọ́n ló jẹ́ kí everywhere kó So I just I just lied to him. We yẹ kí wọ́n story about what they accepted. Please. Babe, wait. Please. Can you stop crying? I don't want to see you cry, please. <laughs> oh my god. Um, mm. but Rose you are not nice like oh nice at all cause ọ̀rọ̀ yẹn ṣó mọ̀ pé ẹnu ẹ ló yẹ ti gbọ́ instead tí mo fi lọ ń gbọ́ ń ta that's not nice. Oh, no no no babe we've been together for years now mo jẹ mọ ẹ dáadáa tí n bá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ mo jẹ ma sáré change as in o ma swing immediately that is why i had to take my time pé tí n bá ti pẹ́ díẹ̀ i will just call you and tell you the whole story i'm sorry about that. You I'm sorry. I'm sorry. Alright. Alright. Ah, Brami. Ah. What's in book? Who is coming? Girl. Shame on me. Um, What's going on here? Who is she? No, I should ask you who you are. Eh, Auntie Fumilayo. Lady tí mo máa sọ fún yín. Gbogbo bàtà ìbá ti sin lé tó Like, are you guys joking? Ẹ tó sọ fún Do you mean to tell me that ó ní uh, no, not what you think, not what you think. What happened is, we should be a wàhálà yẹn kò tún ṣẹlẹ̀ everyday. We are in family it takes like twice in a week ló máa happen sí. O kàn lè ṣubú lọ́jà or kó ṣubú ní àárín èrò. Do you know something? Just just tell her to leave. No, no, oh, babe. Madam. I'll call you later. Leave now! Ẹ má dànù, ẹ ní sórí burúkú o tó ṣe wọ́n igbó òsìlẹ̀ ẹ̀kú dáná ṣé mo rán òun náà ṣe ó sọ̀rọ̀ èdè ó jẹ́ṣẹ́ ẹ máa ṣe nǹkan báyìí kò dáa. so gbogbo nọ́ọ̀sẹ̀ tó máa ṣe tí ìgbà ti sí ara nìyẹn àbí no má worry continue ṣó ti gbọ́ just keep it up. wọ́n kò leave ẹjọ́ mi leave wọ́n náà bá mi leave leave.

ta ló mọ̀ o ibi ọ̀rọ̀ gbé wọn wá kó yé mi eléyìí má kára lága jù àìsàn tí ó ń gbógun kò ní jẹ́ kí n wá o. ẹ kó dáa ju gbogbo ẹ lọ ó ṣe dáadáa o ní àwẹ̀ náà dé sí i o ó ṣe dáadáa ó mọ̀ ẹ́ pé kò kí ń ṣe nǹkan tó da láyé yìí kọ́mọkàndínlẹ́ jáde lábẹ́ òbí kóbi má lè sọ pàtó pé ibi báyìí lọ́mọ mi lọ oríṣiríṣi èrò ló máa ń wá sí wa lọ́kàn ya ibi tẹ́yìn wà ẹ̀yin máa ríra yín rí pẹ́ nífọ̀kànbalẹ̀ pẹ̀lú àwọn òbí tó bí yín ò lè nífọ̀kànbalẹ̀ kankan láéláé àgàgà ní láìf tá wà yín sìn tó jẹ́ pé à ń rí pé àwọn ọmọkùnrin wọ́n ń gbé ọmọbìnrin wọ́n náà fa abẹ́ ẹlòmíì lọ wọ́n náà fa ọmú ẹ̀ lọ wọ́n náà wọ́n yọjú ẹlòmíì oríṣiríṣiríṣiríṣi nǹkan lèèyàn ń gbọ́ ẹ̀mí ò lè balẹ̀ ọkùnrin tẹ́jọ wà pẹ̀lú ra yín tẹ́jọ ẹjọ ní last time ó mọ̀ pé àwọn ọkùnrin ẹnu dídùn pọ̀ fún pọ̀lọpọ̀ wa kò sí nǹkan tá à ní lè ṣe ó lè jẹ́ pé ó lọ gbọ́ owó lórí ẹnìkan tó máa fẹ́ máa fi entice ọ̀tọ̀ ní aim tó ní do you understand ìkan àwọn kan náà tún bẹ̀rẹ̀ sí sọ́n pọ́n ń pera wọn ní yahoo plus tí wọn àfikún ọmọ ọmọbìnrin lọ́bì kan wọn yàgbẹ́ wọn fi ìgbẹ́ jẹ búrẹ́dì wọn àmì èyàn ò lè máa gbóró nǹkan bẹ́ẹ̀ láyé kẹ́mi èèyàn balẹ̀ agaga look at this woman àgbàlagbà ni arúgbó ara náà fi bí ẹ ìwọ náà ní gbàdúrà kò yẹ kó máa fúnrú màmá yẹn ní wàhálà this age ìwọ fún ara ẹ gangan o ní gbàdúrà pé nígbà tó bá máa tó èjì wọn yìí kọ́ ọmọkùnrin máa dẹ̀ ẹ́ láàmú it's not good it's not good mọ́mí on her behalf ẹ má bínú ẹ foríjì ṣùgbọ́n ẹ jèrè lágbára Ọlọ́run ìgbà tí iṣu ẹ̀ bá máa jiná wọn ò mà ní dìde pé ẹja dúró ìṣẹ́jú kan fún yín lágbára Olódùmarè. àmín bàbá mi. ẹ̀yin ti rí ìfún yín báyìí ẹ ẹ ẹ máa rí ìfún tiẹ̀ náà báyìí tí wọ́n àwọn ọmọ yẹn tó máa rọ̀gbà yín ká báyìí láàárín àwọn ọmọ ọmọ bọ́rọ̀ yín ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run ọba. àmín àmín. ẹ mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín mi mọ̀ bóyá ó ṣeé ṣe tẹ́ bá lè ṣe mà. ọkọ mi tọrọ ẹ ṣe mà mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda fún mi kó máa lọ gbé pẹ̀lú wa ọ̀rọ̀ tí mo dẹ̀ ń bá sọ yìí àjọmọ̀ èmi àti ìyàwó mi ni tẹ́ bá lè ṣe ọlọ́run ọba á ṣe dáadáa ní ìgbésí ayé ẹ̀ Ẹkúndayọ̀ ni mà. ọkọ mi kódà tó yọ̀ǹda tó bá ní orúkọ mi tó ń jẹ àtùpè wọn yọ̀ǹda fún ẹ àtàyè ẹ àtàyè ẹ lẹ́ẹ̀kejì sí nítorí pé kò ní í dòkú mọ́ ẹ lọ́wọ́. àmín àmín àmín Ọlọ́run. wọn yọ̀ǹda pátá my hmm, àwọn ẹni ìdọ́lọ́wọ́ fi ṣe gàrí tíra ẹ̀ o ọlọ́run ò kí ń sọ̀kalẹ̀ lókè wàá ṣèrànwọ́ èèyàn báyìí ló máa rán sí i àwọn tọ́lọ́run rán sí ẹ tó jíṣẹ́ fún ẹ nìyẹn kó wá mọ̀ wọn ara ẹ mi ò fẹ́ kó kọjá ìyẹ ibi tá a bá fi yọ̀ sí báyìí òun ni yọ̀ ń domi sí ibi tí wọ́n bá dúró gbẹ́sẹ̀ sí báyìí á gbé e kọjá bẹ́ẹ̀ ohun tó bá náwó ò fẹ́ ìwọ má bá wọn fẹ́ bó ṣe fẹ́ kọ́ ló máa fẹ́. ẹ ṣe máa ẹ ṣe ẹ pẹ́ fún wa. ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú ẹ̀ ọlọ́run á dúró tì ẹ̀ ó ṣe bàbá mi ó kó àdúró tì mí ọlọ́run á rán aláàánú sí ẹ̀ gbogbo ohun tó ti ń dánú kan kò ní dìbàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ ọ̀nà aláì tó ti là wá ní dí tí wàá rà àwọn ọmọ wọn yẹn wàá jèrè wọn nígbà táwọn ọmọ náà bá bẹ̀rẹ̀ sí ní ṣeun re wọn ò ní dìde dúró ìṣẹ́jú kan fún ẹ kò ní bá ẹnu sáré ẹni ẹlẹ́ni ò ní ṣe bàbá fáwọn ọmọ ẹ lọ́la àná bí wọ́n mọ̀. ọjọ́ yẹn á dalẹ́ o ẹ ti dàgbà ẹ di àgbàlagbà ẹ dògbó ẹ gbó tòlótòló tẹgbẹ́ tẹ bá tún dàgbà nílẹ̀ kan àwọn yẹn á tún máa jí pípa àwọn yẹn bá tún pa á màmá yóò tiẹ̀ jọ ọjọ́ orí tẹ̀ ń pè yìí bọ́lá ṣe máa ṣe ọ̀rọ̀ ènìyàn lágbára ọlọ́run bá láyé lọ ẹ wà ní fóònù náà ṣàwátì àwa náà lè kábàámọ̀ pé ah ṣe la gbàmọ́dé sọ́dọ̀ fún lágbára olódùmarè ẹ ṣe gidi gan kò sí wàhálà mà kò sí wàhálà ẹ kọ́ra kàwé check our life ẹ ṣe mọ́ mi ẹ jẹ́ ká máa. ẹ wá gba ọlọmọ elékùrú máa pọ̀ jáǹtà ní pè mí o. ìgbà rúwẹ èkúrú ló ń sọ à ń sọ òkú nítorí ìgbà tí babaláyé tó ń ṣí ọ. ọ̀rẹ́ wa ló ń lọ yẹn kó dáa jù àtúkú ẹ̀ lórí àgùsà. má bàa má sọ̀rọ̀ rárá má pè mí rárá ọ̀rọ̀ má pè mí rárá. ọkọ ah. original landlord ah. ẹ jù nǹkan lẹ̀. Yes, sir. èmi náà má jẹ́ wá bí lásán. yẹn o ó ní sọ̀rọ̀ táǹgbà ẹ sọ̀rọ̀ ẹ máa gbọ́ sí mi lẹ́nu mo bẹ̀ ẹ́ sọ sọ sọ òun rẹ yẹn o káǹgbà lọ́fọ̀ mo ń bẹ̀ ọ́ ọlọ́run ìyanu mo ń bẹ̀ ọ́ ọlọ́run ògo èmi náà ń fẹ́ aláàánú kan ṣoṣo tí ó ràn mí ẹ wò aláàánú kan ṣoṣo yẹn aláàánú one thousand ìran parun ẹ màá ṣe lé fún yín màá kọ́lé fún ẹ irọ́ ni aláàánú kan ṣoṣo ó ti tó ẹ máa gbàdúrà aláàlú márùn jùmọ̀ mí. wá gbogbo eléyìí tó ń sọ yẹn kò kàn mí owó tá la ẹ múlẹ̀ pé ká ṣe. ṣé kókó ni kókó oyè oyè ìjẹ̀bù. it costs for the. ìjẹ̀bù. With his hands on Akole. With his hands on Akole. With his hands on Akole. With his hands on Akole. They say we are lazy, we are lazy. We are not. We are not. I pray by you. I pray by you. We are not. We are not. We are not We lazy. With his hands on Akole, man. President, we are not lazy. Owó ìṣàní problem, ẹ má bọ̀ ẹ mọ mi yẹn ṣe gan-an mo really appreciate gbogbo ìdẹ̀sí fún God bless you ma ẹ bá ń tún fẹ́ lọ́wọ́ dáadé mo really appreciate ẹ gan-an. you welcome. kò tán pẹ́ ọlọ́run ọba nìkan ló lọ pẹ́ ṣòtúbọ̀ àbí honey. ṣòro ọpẹ́ ṣá gbogbo ọpẹ́ tọ́lọ́run ni ṣó ti yẹn sìn ṣòro nínú ilé yìí bí ọ̀rọ̀ wa ṣe rí nìyẹn nítorí pé gbogbo ẹni tí ọlọ́run bá wá rán ipò kó ṣe hàn lóore tẹ́nìyàn ò bá ṣe é ó máa gbé ẹlòmíì dìde ẹlòmíì máa ṣe oore yẹn tẹ́nìyàn bá wá ṣe é tó wá bọ́ sí nǹkan tí ọlọ́run dédé nǹkan tí ọlọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ á wá di tìjú fẹ́ ta kọ́fì oore yẹn lọ lákòókò tí ó ṣe kí ló fẹ́ stop aláṣẹ dáadáa fún yàn àwọn ọmọ tá a bí ibi tí wọ́n gbé wà lọ́hùn tálámọ̀ tó ń tèké àwọn ohun tá a bá ṣe fọmọdọ́mọ náà máa fi sàn ti àwọn tiwa náà fún wọn ó ti yẹ gbogbo nǹkan fi ṣá fìrí nílé anything tó bá fẹ́ just say this woman ó gbọ́. Mm-hmm. ọlọ́run ọba nìkan ló lọ pẹ́ just make yourself comfortable hmm? ilé nílé ẹ̀ máa treat ara ẹ bíi àjèjì àtijọ́ dìkan náà nínú ilé gbogbo nǹkan tó bá fẹ́ ọ tó bá need bí mi. Hmm? I'll try it. Tó bá lè bá wọn sọ̀rọ̀, o lè wá bẹ̀ mí. A máa jẹ́ kí gbogbo ẹ̀ di ṣiṣẹ́ ṣó ti bọ́. Ẹ ṣe gan, mama really appreciate. Kò tó pẹ́ díẹ̀. Ẹ ò ní bọ́bọ́ ní èsì yẹn. Ẹ mẹ́kì ẹ̀fẹ́ bèrè lọ́wọ́ ti ẹni pé ẹni tó ló máa ṣe ṣe àti èrè kó wá òun. Kí ló ṣẹlẹ̀? Ẹ ó sọ fún mi pé òun fẹ́ lọ bá àwọn wáìtì kan ṣiṣẹ́ or something pé òun máa wálé ni. Gbogbo irọ́ tiẹ̀ ti pọ̀ jù láyé tí ò bá lọ sọ́dọ̀ Chinese lénìí bẹ́ẹ̀ bá bílò lórí àwọn kan ló bá ṣe òun lọ sọ́dọ̀ àwọn kinní kan Japanese kan this and that anyway ó ṣe kò ṣe yẹn kò sí lọ́wọ́ ajẹ́pọ̀ máa sún ní òru ni kò lé. ní owó tẹ̀ mọ́ wọlé náà ní ọkọ. all right all right all right. Rose ṣé mo pọ́ fún nìṣà just because your brother told you pé ẹnìkan ní wárápá ẹnìkan ṣubú ẹnìkan pass out ó bẹ̀rẹ̀ sí ní mẹ́wàá moody what's the meaning of that hmm, Rose I'm not understanding you o ọ̀rọ̀ ò fẹ́ yé mi mọ́ o. àwọn kò mú dìnnà wọn. mi ò mọ mi ò mọ bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ before and after mi ò mọ àbí. I'm sorry. ti gbọ́ o. Um, baby. what. I wan ask something. kí ni àìsàn warapa yẹn eh. epilepsy ṣé kò kò ṣe kí ọ ní àsìn pé ẹni tó bá ní pé kó má ní mọ́ ara mọ́. jọ torí ọjọ́ kò sí íńtánẹ́ẹ̀tì lórí fóònù mo ní sọ̀bù. ẹ google ẹ ayé ti dẹ̀rọ safari wa mbẹ check it out now kò tó tún ti bẹ̀rẹ̀ àwọn question tó máa ń dánú bí mi o nítorí òbí kò máa bí mi láwọn book crap question yẹn mo jọ doctor lójú ẹ mo jọ medical student mo jọ science student tó ṣe máa bí mi lèrè irú irú irú rotation mo kò ti bẹ̀rẹ̀ wàhálà ẹ i don't like this kind of thing i don't like it at all kí ló dé náà a máa wíru a máa wíru a máa sọ topic tó tó wà interesting a máa bore mi with your with your book crap i don't like it o Rose mi ò like ẹ o. baby I'm only being pathetic now mo kò try to show concern o mọ̀ pé ẹlẹ́ran ara bíi tèmi so o gbọ́dọ̀ wò pé ah, ọlọ́run kí ilé ọlẹ́ bójú àdúrà gbìyànjú lè fi You kí wọ́n máa fi máa ràn ọ́ lọ́wọ́. as a matter of fact let us keep this topic You ò tẹ̀ fẹ́ gbọ́ anything concerning epileptic or whatever you are calling it ṣó to bore me, ò fẹ́ gbọ́ bore me with your with your boring lifestyle what's that now. i'm sorry please can you just stop being like this Me like o ma bínú so beauty ẹ̀yin your ma n fade tó bá ti ń Rosé. yeah? did you just say that to me? No, you're always beautiful every time, always glamour. Okay, let's just go let's go uh, to uh, where okay, we are going to. ṣáà ṣe máa beach. To bá fẹ́ gbé it's fine To bá dẹ̀ mọ̀ fẹ́ change mind ẹ̀ torí ẹni tó ní wárápá ni kò oh, baby fẹ́ fẹ́ dem guy. <laughs> let's go let's go. <laughs> adagboru adọdọ. mọ́mí ni kì í bẹ̀rẹ̀ pé alfa pẹ̀lú oúnjẹ yẹn. oúnjẹ ṣé oúnjẹ ti wà. <laughs> sọ fún mọ́mọ́ ẹ pé ohun táwa wà ní díẹ̀ <laughs> àfi tá a bá rí díẹ̀ la máa tó jẹun. ọmọ kí tá a bá jẹ débì kan ìyẹn lápẹ́tàìtì máa wá wá àwa jẹ tẹnulẹ à ń gbádùn lè. Eh, ẹ ẹ gbádùn. Eh, o ti gbọ́ náà wí. o yà lọ sọ fún ọ̀rẹ́ bẹ́ẹ̀. ìtọ̀ lọ́wọ́ fi tọ̀. ẹ eh, ìtọ̀ o. ìtọ̀ ni àìmọ́gbẹ́ tó mọ títí ó ń ni. ìtọ̀ ni o kò sí. ó jẹ gbọ́dí ó dúpá kan ni ó ní ọtí ni ó máa mú òun ò ní mọ̀ọ́sì lójú ògbé àtẹ àbórí ọba àbò àní mo sì lójú ògbé àtẹwò. tábà ń sunkún àwọn máa ríran kò ń ṣẹ̀mí o ọ̀rọ̀ ọmọdé yìí ó mọ nǹkan tí pọ́blẹ́mù ọmọdé yìí ó mọ̀ pé ọmọ yìí ní epilepsy ọlọ́run má jẹ́ àwa rí kí kinní yẹn wá strike ẹ̀ ó gbé kó wa lọ sọ́dà kí ló rògbò má ṣẹlẹ̀ olóbí ò ní gbà kọ́ àwọn tó ní á béèrè ẹ́ lóde mo wò ó o ṣé ọ̀rẹ́ mi inú mi ti dùn pé wà ń bí ilé ni ah, wọ́n ní pé ká ṣoore fine lóòótọ́ ni bọ̀ oore tá a bá fẹ́ ṣe à ah, ń láti rọra ṣe ni nítorí pé kí ni kò lè má bàa dìbì mọ́ wa lọ́wọ́ lágbára ọlọ́run oore tá a bá dẹ̀ ṣe fún ni tá a bá yùn ká ṣe ilé la ṣe sí ni ìta ni kò ní dìbì mọ́ wa lọ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn kí náà tẹ́lẹ̀ kejì ṣẹ́rí gbogbo tí ọlọ́mà tó bá tó bá yàn fún ẹ̀dá pé kó ṣe é tẹ́nìyàn bá kọ̀ tí ò bá ṣoore yẹn wọ́n á gbé oore yẹn lọ sọ́dọ̀ ẹlòmíì tẹ́lòmíì bá ṣoore yẹn tó ṣe tó yàn tó yanjú á padà wá di ìtìjú fẹ̀lẹ̀ tìbí mo ní ìgbàgbọ́ pé ọlọ́run fẹ́ kí n ṣe nǹkan kan nígbèésí ayé ọmọdé tí mi ò tí ì lè sọ. So àlálẹ́kùá ìyàwó mi fúnra rẹ̀ ló decide pé ẹ jẹ́ ká máa mú ọmọdé yìí ká máa mú lọ ká gbìyànjú agbára lórí ẹ̀ mo dẹ̀ lọ sọ adẹ̀ lọ sọ́dọ̀ àwọn tán bíi àgbàlagbà nìyá ẹ̀ kì í ṣe pé kan wà tó lè sáré sọ́sùn tó sì bàbá ẹ̀kọ́ ni bàbá ò sí ara àdìpọ̀ náà jì fine amúhásùn lé mi báyìí ẹ jẹ́ ká gbà pé nǹkan tó lọ́rùn mi ni mò ń ṣe tí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé mi ò ní kábàámọ̀ ní agbára lọ́hùn ẹ̀yin náà ní kábàámọ̀ mo mọ̀ pé tèmi náà lẹ́ sọ ọ̀rọ̀ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ please. ẹ ṣòrí àdúrà kan ṣo tèmi máa ń gbà fún ẹ láyé nítorí pé tí wọ́n bá sọ pé kéèyàn ṣoore èmi tí mo jókòó yìí àtọ̀rẹ́ mi tó jókòó yìí náà ó dà ta ni ọwọ́ ẹ̀ ò ti kàn ọwọ́ ẹ̀. kò tiẹ̀ sí rọ́ǹdì yẹn tí ó dẹ̀ dúró. oore náà ní sú ẹṣẹ lágbára Ọlọ́run kó dẹ̀ ní dìbí mẹ́ẹ̀ lọ́wọ́. àmín àmín àmín. bàbá ẹ jẹ́ ká jákè ìtọ́lá bá fi tọ̀ àyíká ní ẹ̀yìn máa ó gbọ́ ní kéèyàn gbọ́dọ̀ mọ̀ sí olóòyà irọ́ ó má fi tọ̀ ní omi. kò sí wàhálà tó bá jẹ́ pé nǹkan tẹ fẹ́ nìyẹn kò sí wàhálà rárá. oh my god ó ti wà nú mọ́tò mi already mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kúrò ní wá sọ́dọ̀ ni ẹ má oh god àníkẹ́ má wọrí kò sí problem ẹ má wọrí all right get take care ẹ rí soon all right bye bye yeah. Sister, how ni bọ́lá show? afẹ́. mi ń pè yín látàárọ̀ ẹ̀bí fún yín kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. kò sí nǹkan kan òun pe fóònù mi ò gbé ṣebí èmi náà ló ti rí i. and mímítì náà ló ń pè yín ẹ gbé kọ yín. <laughs> bọ́lá òun pè mí mi ò gbágo tiẹ̀ wọ́n á sọ̀rọ̀ mímítì mímítì mímítì of all people jẹ́ kí n sọ fún ẹ má tún dárúkọ mi tí ìyẹn rí báyìí mọ́ mímí tí ìkọlù máa rí mímí kí òní èèyàn tó fi gbogbo orí tó fi tíìtì ẹ̀ tán òun ni kí n máa tẹ̀lé kiri mo ò bóyá ayé jọ ń ṣe yín tó bá ti yá ìwádìí wa tẹ̀lé mi wá bá mi inú mọ́tò sí ọ̀dẹ̀ mímí tí nẹ́nẹ́tẹ́ òrántí yóò yé mi mi ò mọ nǹkan tó ṣe wọn tó bá ti bá wọn sọ̀rọ̀ ọkùnrin báyìí wọ́n máa gbé párí ni orúhùn fẹ́ yé mi o wọn lá ọ̀rọ̀ wọn seriously kó ṣe pé ọ̀rọ̀ wọn ó nídìí àmójútó ọ̀rọ̀ wọn nídìí àdúrà kó sọ wọn ò yé mi tó bá bá wọn sọ̀rọ̀ kàn ṣe pọ́n pọ́n kí ló ọkùnrin pa wọn rí àbọ̀kùnrin pa wọn lọ́mọ rí I don't understand ah I don't know what's her problem ẹ ah ọlọ́wọ́n ọlọ́wọ́n àbáwọn yóò jú ẹ o. níbo mo fẹ́ lọ ra recharge card ní tàlẹ́ mọ́. ẹ but kí ló dé tó rà online àwọn ọmọ tí ń try láti ṣe but the network is bad. I thought as much èmi náà ń try láti ṣe àwọn ọkọ̀ lórí fóònù látàlẹ́ àná kò lọ bóyá nítorí òjò tó rọ̀ṣà ló jẹ́ kí reception yẹn pọ̀. Eh, tó bá lọ ń sìn oúnjẹ ti fẹ́ rẹ dì. mo ní pẹ́ dé ìsàlẹ̀ ńbẹ̀ mo ti fẹ́ ah, ok má pẹ̀ ṣáko má jẹ́ kó oúnjẹ tutù. ayé tá a wà yíyá gbìyànjú wáyé tó bá wá san ni màlá ráyé wá ìṣòro olúkálùkù wọn tọ̀ǹtọ̀ lé kóró fi máa jẹ ìṣòro ohun ìdójútì kò ní jẹ́ tiwa òwò wa mi ni ẹ ṣe kí ló bá kí lọ kálá ìmọ̀lẹ́ ó yẹ kẹta wáyé wá bọ̀mù ní ìra ohun ìdójútì kò ní jẹ́ tiwa òwò irú èyí irú èyí fẹ́ ló fẹ́ kọ́lọ́ lọ́rọ̀ yìí ta ló mọ̀ o níbi ọ̀rọ̀ bí wọ́n wá kó yé mi eléyìí máa ga ara lága jù àìsàn tí ó ń gbógun kò ní jẹ́ kí wá orí ló wá kìlọ̀ ta ló ṣe ń kìlọ̀ tó yẹ kẹ̀dà wáyé wá gbógun ni ohun ìdójútì kò ní jẹ́ kí wá owó ewu ara mi ò fẹ́. kò má dá kò má dá tán bá ń ṣe kìlọ̀ kàràpọ̀ kó má padà wá dùn ní. ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ ẹ wá wo bí ọ̀rọ̀ pé wọ́n wá aṣọ́kùn tó gùn gùn gùn ibì kan ló ti gùn wá ọ́ ohun àbáṣe sílẹ̀ lérí o á dì í tán o kí ló fa kìlọ̀ ta ló ṣe ṣóyẹ kẹdà wáyé wá gbọ́gbọ́ ni ohun ìdójú tí kò ní jẹ́ tiwa o ìrúwé yìí ò dá mi ò fẹ́. àǹtí tó bá ti jẹun tán ẹ yẹ kó wọn lóògùn okay all right ẹ ṣe gan ni ẹ ṣe mo appreciate it thank you. all right ma mo ti fẹ́ máa lọ kẹ́ ara yín. mo kó ṣùgbọ́n báwo ló ṣe ń fi hàn sí. mo feel better. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo fẹ́ bi ẹni béèrè kan jọ báwo ló ṣe máa ń fi ò kí ló máa ń rò mo mi fẹ́ kú tẹ̀gbọ́n báwo ló ṣe máa ń fi ò tí kìíní yẹn bá ṣe. àǹtí èmi ti gba kádàrá ti tèmi o mo ti gbà fọlọ́run àkọsílẹ̀ ọlọ́run ni mo ṣàkóso ndó dọjọ́ tí kìíní ṣe máa gbé mi máa gbé mi lọ sẹ́nu tírélà àbí ẹnu kò kí ṣàkó dànù kí n bá tèmi lọ kí lọ sí mi ti mi. ẹ ẹ ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ à ń ṣọlọ́run nígbà tí òun ṣe pé wọ́n bí ẹ bẹ́ẹ̀ ṣé bó wà ní àlejò ni ó máa lọ. kí ló fún láṣọránsì pé mi ò ní kú lẹ́yìn ẹ̀yìn àti dáàdì kò séèyàn kankan bá fọ̀ gbogbo mi ló ti sá fún mi tán. sori ehm, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀kún kan ló máa sọ ọbẹ̀ you don't need to cry àdúrà ló máa gbà sọ lọ́hùn kókó lọ́hùn jọ kó fún ẹ lálàáfíà lágbára ọlọ́wà dé máa rí solution hmm? ṣùtìgbọ́n. Hmm? sísun mi ẹ ń tẹ́yà take it easy um, ṣé wà lọ relax nílẹ̀. ẹjọ́ ìwà báyìí náà. ta ló mọ mi ọ̀rọ̀ ìyẹn ó wà ó ó mà ṣe. kí ló fa kìlọ̀ ta ló ṣe kìlọ̀ ṣó yẹ kẹ́ńdà wáyé wá ni ohun ti kò ní jẹ́ tiwa òwò ewúrẹ́ yìí ò dá mi kò kí n ṣe pé mi ò mísì kankan tí mo fẹ́ fún ẹ bọ̀ èmi kàn mo kàn lóun kankan wípé bóyá tó bá máa di Monday kí ẹ̀ mú lọ sí general hospital ìyá máa rán kọ́lébà doctors ṣe pé they can handle her very well gbogbo ohun tó ṣe yẹn wọ́n ó possible kan flush out of our system àbí kí ni àwọn rò. sweetheart <laughs> hospital ṣáà èmi ò fi wò pé ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ injection ni hmm. kò sí àìsàn tó bá ń ṣe ọ̀dọ́ bá gbé hospital wọ́n máa kí ọ̀ ẹ̀ àmọ́ nítọmọdé ara tèmi èmi fi pé bóyá kí èèyàn tó àwọn àgbàlagbà lọ kò yẹ eh, ìyẹn máa bẹ́tà. Oh, oh, I think we are right, though. Yes, yes. Bóyá mo ní bàbá kan wọ́n ti ń sìn. Ó ti pẹ́, ó ti pẹ́, ó ti pẹ́ tí mo ti rí wọn last We are going to travel. Bá ti máa dé ọ̀dọ̀ wọn yẹn táwọn bá tiẹ̀ lè ṣe wọ́n lè láwọn tó máa mú un pa. Hmm. Ẹ ṣé ẹ̀dẹ̀ ṣe ní contact wọn lọ́wọ́. Àwọn náà nílé wọn àwọn náà nílé tán gbìyànjú tí n bá débẹ̀ tó bá tẹ̀ ti kó n bẹ̀ àdéṣùn irọ́ wọ́n sì gbọ́dọ̀ wà mẹ́ẹ̀ wọ́n sì gbọ́dọ̀ wà mẹ́ẹ̀ yẹ ká ṣe yẹn lóòótọ́ yẹ ká ṣe bẹ́ẹ̀. golden. ẹ̀yin ò ní ìpadà mọ́ ọjọ́ monday sí gbàgbọ́ mọ́. ṣẹ́gun bàtúndé ṣojú tá a fi ṣòṣàrè kó o tó yà pẹ̀lú mi tó fi lọ rèé ṣóṣà. ẹ má bínú. ọ̀ṣà tó mọ àwọn tó jókòó yìí ń lo ti kọ́kọ́ mọ èyí bá àti ẹ̀jọ́ jẹ lérewé tá àjọ mu lérewé tá àjọ daṣọ olówó ìrìnbùra aṣáájọ ń ṣe wọléwọ̀de ó sì rábọ̀ rere ń bẹ̀ ẹ̀ kí wàá ni. ẹ bẹ́ẹ̀ ni lóòótọ́ àmọ́ àdúrà yín náà ló gbà ọlọ́run dẹ̀ fi àṣẹ sí fún wa torí pé ìgbà fún wọn tá à ń sáré káàkiri tá àtẹ tí mo ta fẹ́ jẹ́ àbí tí gbàtọ́ lọ́n lẹ sọ pé òun dé ẹ mọ̀ pé díẹ̀díẹ̀ láyé tó máa yọ ìṣepá ẹ̀yẹ náà yọ láàárọ̀ yìí but at the same time ẹ wọ ọmọ tí ó jókòó tẹ̀ ń wò yìí mi mọ bí mi bá ṣe pé ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ó ń gbé pẹ̀lú wa ni ó fẹ́ máa gbé pẹ̀lú wa ó wá ní ìṣòro kékeré kan ìṣòro náà ni pé ẹ mọ kíní àìsàn tó máa ń mú wọn lójijì tó máa ń là wọn mọ́lẹ̀ yẹn ẹ wárápá tó máa máa ṣe tọ́lẹ̀ ó ń ba ọmọ náà jà ìgbà tí a wá ń sọ tí mi ni pé ah tó ṣàlàyé fún mi ní bó jẹ́ ká lọ sí hospital ìyàwó mi ló wá sọ mi pé ah hospital ṣá wọn kò máa ma dabẹ́rẹ́ dabẹ́rẹ́ dabẹ́rẹ́ bò ni pé mi ì ṣe jẹ́ ká jáde pé màá ṣáàmì ní àwọn èèyàn kan tí mo mọ̀ bí àgbàlagbà bí ẹ̀mí mi ṣe strike sọ́dọ̀ yìí nìyẹn pé ó yá jẹ́ ká lọ wọn tó gbé wa débi nìyẹn. ayé àkàmọ́ra ayé anọ́mọ́náyé àna àgbàlagbà parapì ayé ní àkàǹkà tún ara nífẹ̀ ayé bàtúndé gbogbo ń tẹ́lẹ̀ dùn ọba mi òkè dá dáradára ni. Hmm òrìmọdé yìí ti ń bẹ lórí ìjókòó yìí àwọn arógbó síwájú ológbò wọ́n ti pa ògo rẹ̀ dà wọ́n mọ̀ pé tọmọ ìbá bẹ̀rẹ̀ sí ní lo ògo rẹ̀ <laughs> yóò tàn kárí ayé ni wọ́n ṣe di òkúta ńlá rìbìtì wọ́n wá dì sínú ẹrù rẹ̀ wọ́n fi àìsàn yìí sí lára ní òòrí bó ti wà yìí wọ́n ti mọ̀ wípé bọ́ pàdé aláàánú tí ń bá láàánú ṣe tí ń bá jẹ tí ń bá mu ìgbà táìsàn yìí bá bẹ̀rẹ̀ tó bá gbé ṣubú lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì nígbà tí ó bá fi dé lẹ́ẹ̀kẹta wọn ò lè dà àbí kọ́ jẹ́ pé tìjú yìí gan ni òní lè jó òun gan bá láàánú rẹ̀ bá pè kọ́ yí àsọdún aláàánú ṣùgbọ́n ní gbogbo ẹ lọ kí lọ́lọ́run mi ò lè ṣe ọlọ́run tó déwẹ̀ tó dégbò ó ní bàbá fọwọ́ ọ̀tún jáwé jíjẹ ní ọmọ jẹ́ bàbá sì fọwọ́ òsì wá gbòmí gbà ní ọmọ gbà àwọn kan wọ́n mewé wọ́n sì megbò àwọn kan wọ́n mọ lílò rẹ̀ àyè tó dé yìí ebi wọn náà ti ṣe ohun rere fún mi rí wọn ò fìmọ̀dé ilẹ̀ wọn ò túwọ́ kúrò lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ ni fọkàn rẹ balẹ̀ fọkàn rẹ balẹ̀. arábìnrin ẹ ǹlẹ́ oje ẹ dákun ìyá ọmọdé yìí kọ. sista ṣọ́dọ̀ girama là ń lọ sí. ṣé mo dárúkọ ọ̀dọ̀ girama fún ẹ ni. torí mo gbọ́ pé ó dàbí pé ń bá wọn sọ lórí fóònù mo ṣe bí yín mà o. bọ́lá ṣé òun lè ṣèṣe conversation mi. no ma wọn sista kí ló dé tó jẹ́ pé tí bá ti mẹ́nu àwọn family yín báyìí ẹ máa get over that man ẹ mi ò really get me. sísá ṣé kò sí problem ma. ó dàbí pé o ti fẹ́ máa ní problem báyìí o ti fẹ́ máa ní problem kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ mi náà ó yá bọ́lẹ̀. ọ̀nù oh, ẹ má bínú ẹ má ah, bínú. kí ni gbogbo yẹn kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ mi. ẹ má bínú ma ẹ má bínú. ok a ti ṣeré jù familiarity ti pọ̀ jù. ẹ má bínú ma i'm sorry ma. ah ṣé èmi àti ẹ ti wájọ ṣeré jù pé kó máa bèrè ọ̀rọ̀ láì fún mi lọ́wọ́ mi. ẹ má bínú sísá ẹ má bínú. jẹ́ kí lè jẹ́ last time fún ẹ ṣó gbọ́kàn tí mo sọ fún ẹ. I will never repeat myself. mo bá gbọ́ yín dáadáa o ń tẹ̀ ń yé oyé mi ni wípé obìnrin tó jókòó yìí ń lọ dẹ̀gẹ̀lẹ́ lórí. bẹ́ẹ̀ ni bàbá ọmọ bíbí inú tèmi lò òun ló bí ọmọ mi ọmọ àjọ ọmọ mi. Hmm, ṣé wọn bí mo sọ lọ́jọ́ ìmọ̀ náà lè bí ní àwọn aṣọ pé àwọn amú ilé wa. ọ̀dọ̀ àbáwọn ìyún ti yanjú bá wọn ẹ táwa ni bàbá ọmọdé yìí tá n bàbá rẹ ibo ń bàbá rẹ wà ibo ní ń gbé ibo ló wà. ọ̀rọ̀ ńlá lè béèrè yìí bàbá àmọ́ òun ló lè dáhùn. ẹ ṣe màmí ẹ ṣe gan-an ẹ kú tọ́jú mi ẹ ṣe bàbá. ilé arábìnrin jì. mo ṣeun. Babatunde. Babatunde Alani. Oh, wọ́n ti ojú ẹ̀. Excuse me, ẹ má bínú. Mi ò rántí o ìjọ. O rojú ìrìn náà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mi ò rántí ojú rárá rárá bí tí n kò mọ̀ mi ẹ̀ rántí èmi Bísọ́lá mi. bẹ́ẹ̀ bọ́ kò ṣe ó ṣe tó ó ṣe ní gbẹlẹgbẹ kí kò wá pẹ̀lú òkùnkùn òkè lánàá òkè. kókò ká mú mi ní ti bá wọn ó ṣọmọ pé orúkọ bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ láàárín àwa méjèèjì ṣé kí n gbé e lọ sí hospital kó fún ẹ ní injection kó fún ẹ lóògùn ọ̀rẹ́ máa wà òkè dáhùn. má wọrí tí bá ti kù pẹ̀lú ara mi máa wà òkè serious kò ní ṣe ní báyìí lọ́ọ̀rì tí mo wà pẹ̀lú àjọ yẹn lọ. mi ò ṣe dókítà náà mo ṣe dókítà tó bá àtọ̀ gbígbà rẹ̀ máa wà òkè báwo. owó ti ibà ibà. ibo bóyá oh. tiẹ̀ kọ́kọ́ gbórí sókè nà án eh, ibo ló ń dùn ẹ́. sókè ń ibo, ibà ẹ̀ lọ. Oh. What did Matthew get? <laughs> kòkú ó kòkú pẹ̀lú tó dánwò pẹ̀lú mọ́dé yìí àhá ẹ̀yìn ṣé kí n wá sọ wípé àmọ́ mọ̀ ṣe rẹ ni tàbámọ̀ mọ̀ ṣe rẹ kọ́ ọ̀dà náà bí gbàgbé bá ṣe ọ́ ìgbàgbé ò ṣe èmi ń tèmi o ìgbàgbé ló ṣe gúndígún fipá lórí ìgbàgbé ṣí àkàlàmàgbọ́ yọ gẹ̀gẹ̀ lọ́rùn táwọn abunú òpònú kan bá sọ wọn alẹ́lẹ́dùn ọba mi òkè gbégbàgbé ṣe kọ̀ọ̀ràn tí láṣẹ pẹ́pẹ́yẹ. ẹ bá jí dára lólúwa ntọ́ bá wù ní fẹ́ dáadáa ntọ́ bá ti dá ntọ́ bá wù ní fi dá ọba tí ń lajú afọ́jú tí ń jòkú dìde ẹ bá báyìí náà lọ dẹ́lẹ́dẹ́ tó ní ẹnu rẹ̀ báyìí ṣọṣọṣọ ni yóò fi túlẹ̀ ni ó sì dẹyẹ mi ó tún tọ́ lẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ẹ̀yìn kí wá ni n tó wù ló ṣeun àṣewọ gbàgbé ni ìjọ tí mo dáfá fún wọn bí mo lórí ìrè àpérè onídàámàgbọn ọlọ́mọ àtàkàrà ṣọlá gbà pín tiẹ̀ o ipe gbogbo ohun tí ọba dára nínú ìgbésí ayé rẹ̀ tọ́ọ̀bà mọ́ ọkọ́ ń dáradára obìnrin pupa ò gbọdọ̀ mú mọ́. Jọ́nà ọ̀dọ́ ọba ti bá ẹ̀ bí ìyàwó ẹ̀ ní ìyàwó. Mo mọ bẹ́ẹ̀ gbọ́.

ọbẹ̀ tó báyìí lọ́nà tó ti bẹ̀ olórí ìlú náà bàbá mo ti ya wèrè jọ bàbá ya wèrè wàá ya wèrè wèrè ní méjì lu o mú gbẹ ní sọ́ba yìí ìfẹ́ mi ní ìlú lu ìfẹ́ a ní ọgbẹ́ ẹni ò gbé wàá bí mi fún mi jọ mo fẹ́ jáde mo fẹ́ jáde bàbá mo jẹ́ kí n ní. mo fẹ́ jáde. Bátúndé gbé Bátúndé gbé Bátúndé adúpẹ́ ọlọ́run ọlọ́run ti gbàkóso báyìí ìwọ ni kó wá tẹ̀lé ọ̀rọ̀ tèmi o rọra rọra mu rọra mu ìwọ ni kó tẹ̀lé ọ̀rọ̀ mi sórí irú tó ṣe yìí àbísínwín wọ́n ń pè o àbísínwín ni pẹ̀lú gbogbo ohun tí mo wá lò fún tára rẹ̀ fi balẹ̀ wọ́n di òṣèlú wàhálà kankan mọ́ tó bá ti dénú lé ní ìsìn lọ́dọ̀ yín lọ́hùn oorun ni o so ti gbọ́ ẹyin èmi àti ẹ náà wá lọ́rọ̀ alọ́rọ̀ o alọ́rọ̀ o ẹ jẹ́ alọ́ kí n pa yín lẹ́sẹ̀ dà ẹ jẹ́ alọ́ rọra o ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ bẹ́ẹ̀ bá délé ẹ lọ rè mọ̀ ṣe yún kì í ṣe ń bí kí nǹkan ó ṣiṣẹ́ lára rẹ ná. ṣé bí wọ́n ní ẹyẹlé kì í kó bonilé mu kó dọjọ́ kú kó jẹ rí ń tá a jọ dìkọ́ lélẹ́yìí bẹ́ẹ̀mi àti òbá tiẹ̀ ń ṣe ẹbí tí a kì í ṣe ara aṣáájọ mọ̀ wípé agbègbè yìí kan náà lájọ wà n ò sì lọ́rẹ̀ẹ́ méjì èmi ìwọ ni n ò wá ti torí wípé bóyá mo jù ọ lọ àbò kéré sí mi gbogbo ohun tó o bá fẹ́ ni mò ń ṣe fún ọ gbogbo ohun tẹ́mi náà bá sì fẹ́ ń lò ń ṣe fún mi kí wàá mo ṣe kí lẹ́sẹ̀ mi tó fi wá wò pé ṣoṣoṣo o fẹ́ fi mí lẹ̀ sínú ilé yìí sádùúgbò yìí ìwọ àti ìyàwó rẹ fẹ́ kó lọ kódà o kódà o èmi àti ìyàwó mi àti ìlú dáadáa so ó ti fẹ́ máa dojú tì báyìí ó ṣe ń bímọ lọmọ ń kú ó tún ṣe àbísí rin bàbá. ṣé ṣé òun lélẹ́dùá ni òun kọ́ lélẹ́dùá ọlọ́run tó fún yín lọ́mọ tó padà ní òtò padà ṣe mí ọlọ́run sì ti rẹ́mi sínú ayé yín nù èyí tálábìsí rin láìpẹ́ yìí yóò padà wá dóhun gbàgbé. àmì ìkọ̀tà wá ti rò dáadáa ayé fẹ́ máa lò báyìí ẹ̀gbọ́n á ti rò dáadáa. kò burú ibi tẹ́ ń lọ eh, yọ sàn yìí yọ sàn yìí sówó yọ sàn yìí sọ́lá yọ sàn yìí sọ̀rọ̀ gbogbo eh, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìwọ eh, aya mi ìwọ yẹra náà mo fẹ́ bá sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ rẹ ni o ọ̀rọ̀ rẹ ni o mọ̀ bínú o ọ̀rọ̀ rẹ ni o mọ̀ bínú o rọra o rọra o Bátúndé Bátúndé etí inú rẹ mélòó ni tòde yìí ń kán. Eh, méjì ni kì í ṣe mẹ́ta mẹ́ta bí ibò ń gbà tó mú nǹkan eh, eh, ọ̀rọ̀ ọlọ́mọ létí jẹ́ o n tí mo rí nùgbésí ayé rẹ̀ gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn rẹ̀ tó nígbà tí mo sa ifá mi dáadáa tán tí mo kì bó ti yẹ kí n kì n tí ifá mi fi yé mi ni wípé alẹ́lẹ́dà rẹ̀ yẹ́lẹ́dà rẹ̀ yìí kò yan obìnrin pupa èmi náà sì ti ń sọ fún gbogbo ògbà bá a bá jókòó ní àyìn ẹgbẹ́ ọmọ tó kọjá ọmọ pupa wọn wù mí ọ ọmọ tó kọjá lọ́ba yóò wù mí ọmọ pupa ẹlẹ́dà rẹ̀ ọ̀fẹ́ alálẹ́dà rẹ̀ kọ́ kì í ṣe pé òun àdọ́dọ̀ tiẹ̀ tán ọ lọ wí fún pé tèmi sọ nu o ah, ìwọ ni kò tọ́jú rẹ̀ sínú fi sọ́wọ́ òsì báyìí mo fi jẹun ẹlẹ́dàá rẹ̀ yìí ọkọ̀ obìnrin pupa obìnrin pupa ọ̀bá gbèsè ayé rẹ̀ mu. Ah, gbogbo tẹ ẹ sọ sí mo gbọ́dọ̀ fẹ́ obìnrin pupa. a ní ọmọ fẹ́ pupa ó da irin ní da ìrìn àjò rẹ rú òun bímọ kínní ń padà òun bí kejì ń padà mélòó lọ fẹ́ bí mélòó ní bẹ̀rẹ̀ àti ẹ̀gàn òun gan tó ń wọ yìí ẹ̀ bọ́bá yìí ṣe wẹ́ẹ́kẹ́ ìwọ ni wọ́n mú ọ sọ gbọ́ sọ wá rí lílọ tẹ́ ń lọ bí mo ti sọ lẹ́ẹ̀kan ẹyin àdúrà ni àdúrà yẹn gbà gbogbo ohun tí mo sì ṣe fún ọ pátá onítítọ́lá ni o oníwíwẹ̀ ni o onígbígbé mu ni o so ti ẹ̀rẹ́ yìí ti ń bẹ nínú iṣẹ́ rẹ̀ mọ́ sọnù ah, ajẹnu kí mo wí fún ọ mọ lọ ẹ mọ lọ mọ gbàgbé mi o ẹ eh, mo fọlọ́hún sí mo fẹ́ lẹ́nu máa rè sí àtọ́jà mọ́ rárá o rárá o bátúndé mo gbàgbé mi o mo pè mí lóòrèkóòrè o wo bátúndé sẹ́rí wa o báwo padà wá wò mí o mo ní ní tí mo fẹ́ sọ sọ gbọ́ padà wá o ọjà bọ̀ o ah. ìbá lọ́rẹ̀ iyọ̀ rẹ̀ òwúrò. ṣé o rí báyìí ohun ọwọ́ mi ò tó má ṣe fi gàngàn fa ó rí i pé wọ́n gan ni igi wọ́rọ́kọ́ ti dáná rú àròwọ̀rọ̀kọ̀ tí dọ̀bẹ́ nù ọwọ́ ara rẹ̀ báyìí ló fi jálé agbọ́n ló fi dá gbogbo òrìn àjò ayé ara rẹ̀ rú àti tọmọbi ibùn ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí bí a ṣe léèbò ibùn tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí ìwọ gangan lọ dálé ayé rẹ̀ rú látara tó ṣe ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀jẹ̀ á dúpẹ́ ẹ jẹ́ àdúpẹ́ kò sí ní tẹ́lẹ́dùn ọba mi ò kí n lè ṣe ebẹ́ ẹ ti dé yá yìí ná ẹ wo ọ̀rọ̀ ti níyànjú. bàbá ọlọ́run àbá mi dúpẹ́ fún yín. àṣẹ. màmá ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ tún bẹ̀ pé kẹ́ forí jì mí mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi bẹ̀ bí sọlá náà pé kò dáríjì mi ẹ jẹ́ ká gbà ẹ pé ìgbà ìmọ̀ ni ẹ wo àwọn àgbà ní ìgbà tá a wà léwe léwe dùn mọ́ ok now ṣé nǹkan tí mo ṣe lásìkò yẹn ṣé mo lè ṣerú ẹ̀ sìn I cannot but ṣáà please just forgive me mo fọlọ́ bàbẹ́ bàbá o ẹ jọ̀ọ́ nítorí tó lọ́wọ́ kí ni kò tó máa ná ẹ má bọ́ sá kì í ṣe àìsàn tó ń ṣe yìí àìsàn tó ń bà yàn lójú jẹ hmm, hmm. gbogbo nǹkan kí nǹkan tẹ ẹ bá mọ̀ pátápátá tí èèyàn lè ṣe ni mo fẹ́ kẹ́ bá mi ṣe mi ò fẹ́ kí nǹkan náà tó sàmú rárá. Bátúndé ìyún kéré nu ṣe Elédùmarè ìwọ náà ti ń da mí wájú tipẹ́ lọ́dọ̀ mi àsìkò tó tẹ̀lé tútù ni o ti ń gbà mí ń gbọ́ òjò èmi náà ó gbà ń gbọ́ ẹ̀rùn ṣé kí mo dé yọ̀ gbádùn yọ̀ gbádùn wọn lórí pípẹ́ lórí ogbó bìrìpẹ́ bìrìpẹ́ lómi ọkọ̀ dànù wọ́n ti wí bẹ́ẹ̀ ni wọ́n wí bẹ́ẹ̀ láyé ṣe é ṣe fún mi gbogbo tí ayé ọba ṣe lórí ọmọ yìí ni yóò yẹ yín rere sí i ẹ wo ẹ fọkàn yín balẹ̀ lórí eléyìí èmi ọ̀ ṣe é yọ gbádùn. ẹ ṣègùn ẹ pẹ́ fún wa rẹ̀ àdàlẹ́ mọ́ ẹ ìgbà tí iṣu ọmọ táwọn èyí tó bá máa jiná fún wa jẹ àtẹnu àtẹ àti bisọ́ọ̀mù fúnra rẹ̀ àti bàbá tó jókòó yìí wọn lè fi kọ́kọ́ lu àṣà àti lágbára lọ́wọ́ bá àbísọ́lá obìnrin òye ọ̀gá àwọn ọ̀wọ́ náà gbà yẹ ìwọ̀n bá léwé kó dáa mọ́ àpò ìmọ̀ṣá wọn <laughs> adúpẹ́ lọ́lọ́ adúpẹ́ lọ́lọ́. Ah, ẹ mọ̀ bínú ni. Yes, dear. Alani ká ṣàgbà wípé Ẹkúndayọ̀ ọmọ wa ni nínú ilé ẹ̀jẹ̀ ni ọmọ inú ilé ni. ọlọ́wọ́n bá ṣe yọ Babátúndé sórí nǹkan tí wàá ìgbọràn kọ ẹ sí sórí bó ṣe kọ etí kú sí ọ̀rọ̀ tó wá fẹ́ fi báyé ọmọ ọlọ́mọ jẹ́ àwọn àgbàlagbà máa bá yín sọ̀rọ̀ ẹ máa nínú wọn rùn wọ́n mọ nǹkan tó ń sọ. So ilé ayé yìí tí òun bá ti ríyàn ṣíyàn létí èèyàn máa ń lẹ́sẹ̀ ni wo nǹkan tó fọwọ́ ara ẹ̀ fà ń sìn. gàù kí ṣáà ni bàbá sọ ṣé wọ́n ló máa gbádùn. ìyá wọn sọ pé ó máa gbádùn in fact wọ́n ti fi orúkọ ọlọ́wọ̀n bá wọ́n fi wọ́n fi ṣeré pé táwọn bá ṣe gbogbo táwọn fẹ́ ṣe tán bí nǹkan kan yìí tún ní sàmúlẹ̀ láì orúkọ ọlọ́run tó fi sí yẹn náà mo mọ̀ wípé ní agbára ọlọ́run ó máa gbádùn. mi ìkúpọ̀ mẹ́yẹ tó ṣúná tẹ́lẹ̀ kọ́lọ́run tó fi fẹ́ ẹsẹ̀ mi lọ́kàn mi mọ̀ wípé ẹ̀jẹ̀ mi ni kí tó mu wálé pé kó máa bá wa gbé àmọ́ nǹkan yọkan mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ ó ti bẹ̀ mí mo ti gbọ́ tí Àrẹ̀kúndayọ̀ bá ti yá ọ̀dọ̀ mi náà ló máa padà sí òun inú ilé yìí náà lájọ máa máa gbé torí pé gbogbo nǹkan tó bá ti àrò ọkọ mi jáde mo gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí torí mo fẹ́ràn ọkọ mi. thank you very much o ṣe madam ọlọ́run wà pẹ̀lú ẹ èmi lè náà always appreciate you. ìyá ẹ̀ wá ń kọ́. Ah, báwo ti sọ̀rọ̀ tán lọ́jọ́ yẹn lòun àti mọ́mẹ́ ti lọ́n ti lọ padà. dẹ̀ má gbàgbé ìkìlọ̀. ẹgbin gun ẹgbin fún rè mú ara oko komisanna bá ta wọlù. àlàyé kí ló ṣẹlẹ̀. jọ kiri problemu ẹ na ẹ méjèèjì kiri problemu àkọ́kọ́ o sọfọ olú ṣé ní ilé ìrún náà dé mo èlò ń gbà náà ẹ kò fi wọlé owó ìlẹ̀tọ̀ wa láàmúra rọ́gì òtúmọ̀ra rọ́gì òra rọ́gì náà wà àwọn àbòkí rọ́gì rè jẹ́sọ̀ fọ idun rè náà kojú ònìyàn odi hospital kò níyàn aláǹdì jọ ṣé ìmùsọ̀fọ̀ kó lára rọ́gì bẹ́ẹ̀ fẹ́ gbé rọ́gì sí kẹ́kún béèrè question lọ rẹ̀. wá wo mi dáadáa náà ṣó rí pé fine boy ni mí ni. bẹ́ẹ̀ máa parọ́ de yẹn kẹ́ wọ́n máa sọ fún fine boy fine boy náà tún fine boy náà wọ́n máa sọ fún ẹ̀ǹgbẹ́ ní banana island ẹ̀ǹgbẹ́ ní lẹ́kí ẹ̀ǹgbẹ́ ní àjà at the end of the day kíní ẹ̀ǹgbẹ́ ìkòròdú ẹ̀ǹgbẹ́ ibi rẹ̀ ìjọ́sọ̀ fún ìtàmàgà kan ti ń pè ẹ̀ eh, lucky fibre ohun ẹ̀ǹgbẹ́ ní jọ́sẹ̀dì ẹ̀bẹ́ kiri bus stop ohun ẹ̀ǹgbẹ́ ẹ̀ máa pàkéjì rọ kárakákiri irú ẹ̀ ń pa ẹ jọ ẹ má ṣe àmọ́ ẹ̀dà àánú ìbàdàn ìjẹ́ ká sọ fún ẹ̀dà. wo bíbá ẹ sori rock tí mo lọ ra yẹn mo fi ń package ara mi ni because ó yẹ kí n package fine boy mi ó ṣàmọ̀ bó ṣe ń lọ náà hmm, nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ o sórí gbogbo bíbá tó ti rí ọ̀gbẹ́ni because you must step up very soon o. wo afọ ìtajà sọńkọ. ẹ ẹ ẹ ẹ ẹ wọ́n tún tún sọ̀rọ̀ wọ́n tún máa fúnra ẹ lóyún. ẹ wo ẹ dúró kọ́nà kan má sọ fún òun lóyún o mo lóyún fún ọ̀gá kan ẹ má sọ fún ẹ wá ṣe kírán kan ẹ má sọ fún ẹ lóyún. ìwé gbọ́dọ̀ fún mo gbọ́ ọmọ gúrúpù mí nígbà ohun tó sọ fún àdìyẹ náà wọ́n ti lóyún Mr Blog wọ́n ti lóyún. kí ló máa ń ṣàlàyé ìbáyìí nǹkan tó kàn àtẹ̀yí tí kò kàn ẹ̀ ló máa máa dá sí i filẹ̀ wọ́n máa wíru á máa wíru mo wò pé yàrá ti tèmi pẹ̀lú yàrá tẹ̀ ká jà pọ̀ kó di roman palọ. ẹ ẹ o ti da ara mi rìrì jọ ẹ fẹ́ ṣe kiri ẹ má ja rúùmù ẹ sì problem ṣe fẹ́ tó ja rúùmù ẹ méjèèjì papọ̀ ẹ ṣe ẹ jà sọ̀dọ̀ mi náà kí dédé náà jẹ́ three bedroom ẹ já pé. èwo tiẹ̀ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ já rúùmù náà mọ̀ pé kí ló dé. ẹ má ja rúùmù ṣé èmi sọ fún ẹ kẹ́ ọ̀tẹ̀ ti yé mi ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ẹ jọ bó àdínọ́lá màá fún ẹ ní cool notice ah, ah. ọmọ mi kàn náà ta Amẹ́ríkà ó má dé àwọn ay timber àwọn az ẹgbẹrúngbe pẹ̀lú jeremy àwọn rẹ̀ fẹ́ wá máa gbébé nfẹ́ renovate. wa dunu quit notice. nfẹ́ renovate be ẹni rẹ̀ máa pẹ́ǹtì rẹ̀ fẹ́ mi ràn ẹsẹ̀ tuntun ló ń gò ó ń bọ̀ ẹjọ́ ẹ ṣe kiri ẹtì dín náà kẹ́ máa lọ. wá kí ló ń ṣe bọ̀bọ̀ iná. quick notice rẹ ti rẹ di fún ẹ lábọ́ àbọ̀dì fún àgbàlẹ̀ ta padà nù. lórí pápẹ́ ara rọ́ọ̀gì two thousand naira tá a fẹ́ tẹ́ sínú ilé. ẹ má tẹ. quick notice. àdáadáa òsì. uncompleted building. yẹ mo ṣe mo ṣe ń gbé lẹ́gbẹ̀ẹ́ omi mosquito jẹ́ rí. wá àbí wọn pàṣẹ fún ẹni malaria. ìyá jẹ ebi apá ẹ. ẹjẹ kó pa mi. kẹjẹ àpọkẹ fúnra ẹ lóyún èmi àṣẹ à ẹ lágbá rúùmù síta. ẹ sì ń rè kọ́ mi ẹ má jẹ ilé orí ilé. ẹ má fún mi mọ ẹ méjèèjì má fún mi mọ. ẹ méjèèjì mi jẹun mi jẹun rọ́gì yẹn dá o ìdá o ìdá o bọ́jọ́ máa máa pariwo káàkiri ẹ̀ kọ́ máa la ṣe international passport ní nìbàdàn kọ́ máa ṣe yẹn twenty seven thousand kọ́ máa fi three thousand wọ ọkọ̀ lọ ọkọ̀ bọ̀ àdé end of the one alátẹ́bù kìíní ìròjẹ́ sọ́fọ̀ electronic wọn fi mi ṣe Dubai wọn àdé Dubai iwájú kámẹ́rà ẹ̀yà fọ́tò ipa ipa ipa wọn á wọlé sàn wọn á tún padà lọ South Africa wọn á débẹ̀ South Africa ọjà Johannesburg o santin ni àwọn Pretoria náà tí wọn á padà wọn alátẹ́bù ẹ̀sẹ̀ America have you travel before yes have you to South Africa have you to Dubai wọn á lẹ́tọ̀ọ́ yẹn sọ́fà wọn á sálọ wọn á lè gùn nípẹ̀ tẹ́pọ́lì action ìlú kọrùn ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ rọra mo dúpẹ́ ọlọ́run ọlọ́run náà á túbọ̀ á bá mi dúpẹ́ lọ́wọ́ yín gbogbo nǹkan tí ẹ fẹ́ láyé lọ́lọ́ máa ṣe o iṣẹ́ tí olódùmarè ti parí láti òde ọ̀run ló máa gbéyà lọ́dọ̀ yín ẹ níṣẹ́ tí ayé lọ́wọ́ sí. àṣẹ o àṣẹ. mo dúpẹ́ mo tún tún ọpẹ́ dáa o ṣe gidi gan-an mo àpèṣe tí. ẹ ìwọ ọlọpẹ ọkọ mi ṣé bí wọn kò ń ṣoore tiẹ̀ ni ó bẹyẹ tó ṣọmọ yìí láì kò mọ̀ pé ìrẹ́ gangan ló ń ṣe lẹ́ ara ẹ̀ ló ń ṣe lóore. ẹ̀yin ẹ wò ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè. ọpẹ́ ni fọ́lọ́run. ọba mi òkè ń lọpẹ yẹ. kábíyèsí ló nà. èmi kúkú kọ́ èmi kọ́ mo wo ọmọdé yìí sọ bí èbá ṣàwọn ọrùn mọlẹ̀ ọlá bàbá tó bí ń lọ́mọ lèmi náà ń jẹ hmm. ẹ bá sì ayé ń bẹ lọ́wọ́ ẹni mímọ́ àṣírí ìṣe òkùnkùn ń bẹ nínú ìṣe òkùnkùn ìbàrẹ kábíyèsí mi ọba òkè ọba tẹrẹrẹ kárí ayé èmi kúkú kọ́ bíbí ìbá ṣe lẹ́dùnmọ́rì àtàwọn bàbá mi ebi ntí mo jogun yìí kájáwé kájégbò òun ní bá wàá fàṣẹ sí i ìsì ń di ṣíṣe ṣe é rọmọ tẹ́ ń wò lórí ìdúró yìí ara rẹ̀ ti yá gbogbo ohun tí ń ṣe ó ti dàfí ẹ̀yìn báyìí tegun fiṣọ ó ti tán porogodo. níwọ̀n bá gbàtẹ́tẹ́ ti sọ fún mi hmm. pé tó bá tún gbọ́ pẹ́kẹ́ a jẹ́ pé eku àjà ló rí ìkùn <laughs> lápá kò tún sàmú láéláé kò sáwò mọ́ kò dánwò mọ́ ẹ̀yìn ẹlẹ́ẹ̀kejì ń bẹ ṣé o gbàgbé pé ṣíṣẹ́ rí wá rẹ̀ o gbọ́dọ̀ ṣe rí wá torí ń jọ kìíní àná tí mo ní ọ wá ṣé o mọ̀ pé ọkọ tí ẹ̀gbọ́n yìí fẹ́ gbọ́. kò rí bẹ́ẹ̀ sá kò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mi ò sí nílé. bẹ́ẹ̀ ọlọ́run náà ló ṣe gbogbo ẹ̀rọ yẹn lẹ́ẹ̀ fi rí mi lásìkò yẹn. ẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lẹ́yìn kó a ṣe rí padà wá ó tún kù kejì ẹ wọ ẹ dákun ẹ mọ̀ ṣe yọ̀ọ̀nù ẹ dákun. wọ́n ní kókó kó báyìí láàárọ̀ fàdítì tí wọ́n bá gbàgbé mi ò gbàgbé sọ ọmọ wípé ń jọ́ta abo ẹlẹ́dàá rẹ̀ ń tẹ́lẹ́dàá rẹ̀ sọ fún mi ni wípé obìnrin pupa kọ́ jìnnú sí. Ah, ṣé ìṣe wípé bẹ́ẹ̀ ni. ẹ máa gbẹ̀rún ibi tẹ́ ẹ sọ ẹ̀ ló ti ó yẹ mi jù bẹ́ẹ̀ lọ. <laughs> Eh, ẹ wo ṣẹ́ni bó ṣe wà yẹn mm. eh, ẹ jẹ́ ká pọ̀ ẹ jẹ́ bí ọlọ́run ṣe kọ ìgbésí ayé ìrìn àwa méjèèjì nìyẹn ìyá yẹn ló tọ́jú ẹ̀ àbí eh, gbogbo ìyá tí màmá ẹ̀ ti jẹ àtòun náà àsìkò tó tán máa jọrọ wọn ṣeré lórí ibi tẹ gbé sọọsì yẹn kò sí yẹn ò lè síbẹ̀ mọ́ ó ti di ọ̀rọ̀ ẹbí pẹ̀lú. ó ti di báwo mo ní í ṣe ọ létí ọ̀rọ̀ ni kọ́ mọ́dà pé bó lèmi náà ti wá ṣe bá ó ti yé mi. ẹyin gan ah bàbá. ẹ wo ẹ mọ òrèlè ẹ ṣe bàbá ẹ mọ òrèlè ẹ ṣe bàbá ẹ yọ mo mo ẹ mọ jẹnsi mo fà wọn rúmọ lẹsí dáadáa lẹ́ẹ̀bà lé o ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ o ilé gbogbo ń dágbé ìkọ́ ìkọ́bálá ìkọ́kọ̀ ìkéjò lẹ́sẹ̀ ọkọ̀ yóò sì dànù àwọn bàbá yóò sì délé ẹ̀rù ẹ̀pẹ̀lẹ̀. sóyè kẹ̀dà wáyé wá bọ̀gùn kò ní jẹ́ tiwa òwò irú èyí ò dá mi ò fẹ́. ayé tá a wà gbìyànjú wáyé tó máa wá san ní màlára yé wa ìṣòro olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kórú mi máa jẹ́ rí ìṣòro ohun ìdójútì kò ní jẹ́ tiwa owó wa mi ni ẹ ṣe kí ló fà kí lọ ta ló ṣe kí lọ ṣó yẹ kẹdà wáyé wá bọ́gùn ní ohun ìdójútì kò ní jẹ́ tiwa owó irú èyí irú èyí mi fẹ́ mi ò fẹ́ kọ́lọ́fín lọ́mọ yìí ta ló mọ̀ o ibi ọ̀rọ̀ gbé wọn wá kó yé mi eléyìí máa ka ara lága jù àìsàn tí ó ń gbógun kò ní jẹ́ ti wá o. kí ló fa kìlọ̀ ta ló ṣe kìlọ̀ ṣó yẹ kẹ́ẹ̀dá wáyé wá gbógun ni. ohun ìdójútì kò ní jẹ́ ti wá o. ìwúwe yìí ò dá mi yóò fẹ́. kò mà dá kò mà dá tán bá ń ṣe kìlọ̀ kàrà kó má padà wá dùn ni ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ ẹ wá wo bí ọ̀rọ̀ òpin wọn wá aṣókun tó gùn gùn gùn ibì kan ló ti gùn wá ọ ohun àbá ṣe sílẹ̀ lérí o àdìtàn o kí ló fa kìlọ̀ ta ló ṣe kìlọ̀ ṣó yẹ kẹ́ẹ̀dá wáyé wá gbógun ni ohun ìdójútì kò ní jẹ́ wá o, èrú èyí ò dá mi ò fẹ́.